ẹ káalẹ́ ẹ kúlé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ṣebí tá a bá ti rẹ ẹni tó tọ́jọ́ méjì tó tọ́jọ́ mẹ́ta ẹ àti báyìí là ń kíra ẹni onílé ẹ o ìrọ̀nà ẹ̀ ńlẹ́ a kú iṣẹ́ òní a àtàárọ̀ alárọ̀bí afẹ́rẹ́ ìṣiṣẹ́ oníkálukú wa a kó àsìkò tá a wà yìí ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí náà ni ó padà lájà pẹ̀lú àṣẹ Elédùmarè gbogbo ohun tá a fẹ́ Elédùmarè á kú ṣe fún wa gbogbo ohun tá à ń tọrọ alárọ̀bí àfúnkò wa wa ẹ kúlé ẹ̀ka lẹ́lẹ́kan sí ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa ètò Elédùmarè láti inú ìtẹ́ àwa dúpẹ́ fọláhùn rẹ̀bí tó ṣọ́ wa lọ níjẹjọ tó tún ṣọ́ wa padà dé lọ́sẹ̀ yìí àwa tàbí títẹ́ pàtó pàdé sẹ̀yẹ́ ohun Elédùmarè kó jẹ́ orí bẹ́ẹ̀ ni torí pé kó rí bẹ́ẹ̀ kó ṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan ló ní ẹ̀dá ló kó gbèrò ẹ̀dá ló kó pinnu ọlọ́run ọba òkè ló kó rí bẹ́ẹ̀ ẹ kú ilé o ẹ kú kàlẹ̀ o ẹ kú ìjókòó o tó bá sì jẹ́ yìí ń bọ̀ láti ibi iṣẹ́ ni ẹ kú dàgèrègè ẹsẹ̀ ojú ọ̀nà èmi ti kágò kémi má bàa ṣílẹ̀ tẹ̀ tí ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹrun àmú àgùntàn tó wọlé tí ò kágò ó dẹrun àmú bọ̀rìṣà ọlọ́run ìbà òbí mi ibẹ̀ yín èèyàn ṣé bọ́wọ́ gẹ́gẹ́ ló ṣíwájú ijó ẹ̀nà gọ̀ǹgọ̀ ló ṣíwájú òfin sísú torí ọjọ́ àbá ṣeré la ṣe ń sọmọ lórúkọ abẹ́mi àṣẹ sọmi lórúkọ rẹ̀ Usman Akorede ọmọ adélù lórúkọ tèmi èmi ló dín ìrẹsì àbárí ọlá ẹlẹ́gbẹ́ ọ̀pọ̀ ọmọọba dúdú gbọ́ ẹ̀kọ́rọ́ ọmọfẹ̀nì sẹ́pẹ́ ní sà nínú ọmọbẹ̀lẹ̀ òpópónà ní yọmọdé lára ajadi ikọ́ ọmọ olókan ọ̀la ọmọ olókan ọ̀rọ̀ bíi ẹlẹ́wẹ̀dọ̀ tí mò ń fojoojúmọ́ dá kẹ̀kẹ́ lókè nínú èdè anímọ̀gbẹ́lò ń bíi eyín afọ́ ọgbọ́n ọmọkin international yìí rèé jiwuni jiwuni ọ̀rọ̀ mo sábà ń tẹ èdè mo tún kó sábàdà ọ̀rọ̀ you all call me hot man ó gbóná ó ta lẹ́nu kì máa ń ṣeré èmi gan fìlẹ ara mi ẹkú lé ẹkú kalẹ̀ ẹka alẹ́ ọ̀rọ̀ láti inú ìtẹ́ ti balẹ̀ pètè bí àpò ìyèrè ẹjọ́ àtijọ́ fúnra wa lọ́rọ̀ tí ó ṣe wá láǹfààní nínú ìṣẹ̀mí kábàá lè fi ìtayé ṣe ni mò ń lọ wá mò ń bá ọgbàrà ni mo fi ń wẹ̀ kú kalẹ̀ ẹjọ́ bọ́ sínú ọ̀rọ̀ láti inú ìtẹ́ ló nìsàn ẹ̀dókò ẹ̀sìn kú kalẹ̀. ẹ káàbọ̀ padà ìjẹun olóhùn aládùn yín asọ̀rọ̀ dídùn bẹ́ẹ̀ ní fi kìkì àwọn ṣẹlẹ̀ oyin yín tún ti gbọ́rọ̀ dé ọlọ́run ọ̀rọ̀ ọba tí ó sọ̀rọ̀ tẹ́nìkan òní ni ó máa sọ bẹ́ẹ̀ mọ́ ọba tí ó sọ̀rọ̀ tẹ́nìkan òní ni ó gbẹ́nu sọ̀hún ọba tí ó sọ̀rọ̀ tẹ́nìkan òní ní báwo ló ti sọ́bà ẹjẹ́ á tún sọ́bà ìbóyá ìbátúdà tó wá gbẹnu mi sọ́gbó tí máa ń gbà sọ tọ́rọ́gbọ́n rì mí kọ̀ ìmọ̀ mi kọ̀ òye mi kọ̀ bí kò ń ṣe ìmísí ìwọ ọbọ Elédùmarè tí ò ní tán tó pọ̀ yanturu níjà burata gbogbo elétí tó mọ ọ̀rọ̀ gbọ́ ẹ tó súnmọ́ bí ká tó jọ fetí gbéyàwó ọ̀rọ̀ lónìí ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye ẹ̀yin àmọ̀ràn tó máa yọ irú ìgbé nínú ìkarahun ẹ tó súnmọ́ bí ká tó jọ gbọ́rọ̀ tó tù ṣe wá láǹfààní lónìí torí pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ó bá fòṣì bínú kó fi túnbẹ̀ ṣe ni bàbá gúnyán nínú ewé tá a sebẹ̀ nínú èpo ẹ̀gúsí ẹni máa yọ ayọ̀ ẹni ò sì ní yọ á sì máa pariwo ebi o tí wọ́n bá ti gbọ́rọ̀ mi má jẹ́ ó gbọ́ tó ètò wọlé kó wá gba tòsí jáde tí wọ́n bá ti gbọ́rọ̀ mi má ṣe ní àgbọ́danu tí wọ́n bá ti gbọ́rọ̀ mi fi ṣe wa wù fi lo ìṣẹ̀mí káyé ba lè dùn fún kó wa wá káyé ba lè ràn fún mù tó mù wá ni ọ̀rọ̀ tó jẹ́ láti inú ìtẹ́ lónìí wọ́n lá pè ní ẹ̀tàn ẹ̀tàn ni ẹ̀tàn tó ti padà sọ́ra rẹ̀ di aṣọ oníṣúgà tó ti kárí ilé tó ti kárí oko ẹ̀tàn ti dénú ẹbí láti inú ẹbí ó bọ́ sáàrin agbègbè láti inú agbègbè ó bọ́ sáàrin àdúgbò láti inú àdúgbò ó bọ́ sáàrin ìlú láti inú ìlú ó wá padà bọ́ sínú orílẹ̀-èdè àwa ń tanra wa jẹ tọkọ tòun tìyàwó wọ́n fẹ̀kàn tanná fúnra wọn ẹ̀gbọ́n àtàbúrò wọn gbanú ara wọn gbọ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n fi itọ́ dúdú sínú wọ́n sì ń tu funfun bọ́ta àwa ń tanra wa káàkiri àbàtì ẹ̀rẹ́tàn láàrin àwọn ẹbí tá àbàtì ẹ̀rẹ́tàn láàrin àwọn agbègbè àwọn olórí ẹ̀sìn kódà ìtọ́ntàn wa gan ò ṣeé kò àwọn tó jẹ́ tó wà ní ipò ìjọba ìtọ́ntàn wa gan ò ṣeé kò ìwà wa ń tanra wa káàkiri ibi àtanra wọlé náà láti bára wa yìí bá ti ń tanra wa náà láti ríra wa yìí ṣe bóun rèé ohun rèé amúpọn ìrànwọ́ òkè láwọ̀ àwòsàlẹ̀ gbogbo ẹ̀ náà là ń parọ́ mọ́ pé ìjọba ṣètò ọ̀hún ìtàn ń ṣe láàrin ara wa gọ́ńkọ́ ìtàn ń fà sáàrin ara wa gọ́ńkọ́ ẹ̀tàn tá fi ń bára wa ló ń kọ́ ẹ̀tàn tá fi ń bára wa ṣe ń kọ́ arajà ní pọ́n márùn-ún a sọ pé pọ́n mẹ́wàá lára síjọba náà ni a ṣèyí ní iye báyìí a pé iye báyìí la ṣe síjọba náà ni a sọ yìí a sọ tọ̀hún àwa aláṣogun afẹ́rí fáyán a tún padà lọ ṣe tàrínà kò fàdìyẹ síjọba náà ni alẹ́ tọ̀tà fi ń bára wa lò láàrin ìṣẹ̀mí ẹ̀tọ̀tà fi ń bára wò láàrin agbègbè ẹ̀tọ̀tà fi ń bára wò láàrin ẹbí ẹ̀tọ̀tà fi ń bára wò lò láàrin ìlú òun ló bá wa débi tó dé yìí wọ́n ní bá àwọn tó ń gbé nínú ìlú wọ́n bá ṣe rí òun náà la ṣèyàn olórí ilé wa lórí àṣebà tírìkọ̀ọ́ làwọn olórí tó ń darí wa bó ṣe rí gan-an náà nìyẹn tó bá wa jẹ́bẹ̀ ẹja jáwọ́ nínú ìwà tán tó bá jẹ́bẹ̀ ẹ jẹ́ á jẹ́wọ́ nínú ìwà ìmáfẹ̀kan tọ́nà fúnra wa jẹ ẹni àní ó kíni lẹ́yìn tó fi gbogbo ara ṣe kìkì ẹ̀gún ẹni àní ó fẹ́ni lójú tó wá mú ata tó fi sẹ́nu ẹni àbá fọ̀rọ̀ lọ ẹni àbá fi ọ̀rọ̀ wá ká fi gbà àmọ̀ràn lọ́wọ́ ẹ̀ tó ṣe wípé bí ìṣubú bí ìṣubú ló ń wá kí wá káàkiri onílé iwájú òfojú rewo ni kó bàjẹ́ kó túká kó wó owó ni tọ̀sán àtòsí ń gbà mọ́ra wọn ẹ̀tàn tí wàá padà sọ́ra rẹ̀ di ohun tó kárí ilé bí aṣọ oníṣúgà ẹ̀tàn ó wá ń padà na ọmọ aláìgbọ́ràn ní bèǹbè ìyà ẹ̀tàn ó wá ń padà sóni tó ti padà rí jẹ bí ẹni tí ò rí jẹ ọ̀pọ̀lọpọ̀ lóye bó ti padà gun òkè tó wá ń padà já wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó padà di ẹni iwájú tó wá ń padà di èrò ẹ̀yìn látara pé ẹ̀tàn jẹ́ ni àwọn tó wà lẹ́yìn ti padà fi ẹ̀tàn wọ́n ti padà fi péríjọ wọ́n ti padà fi kóríjọ wọ́n ti padà kóra wọn jọ wọ́n ti fi ẹ̀tàn wọ́n ti fi ba tiẹ̀ jẹ́ ẹni tó wà lókè gan ọ̀tí ẹ̀tún fẹ́ kẹ́ni tó wà ń sàlẹ̀ gan ó gòkè ó wá ń padà fẹ̀tàn lò fún ó wá ń padà lo ó wá ń padà lo ayé fàmílétè ntutọ́ tí n bá ṣe ìta ní ọ̀mù mi tí n bá ṣe yíta ní òbí mi èmi mo wà ń bí èmi lọ̀gá máa tàn yín máa lò yín ẹ bá ń kẹ́ gbogbo tọ́nitọ́ni láyé pé ìjọkọ̀jọkọ̀ ń bọ̀ ìjọkọ̀jọkọ̀ ń bọ̀ tá a padà wá jírin ṣe àfọ̀bà àláwùrà bí ìjọkọ̀jọkọ̀ ń bọ̀ tá a padà wá jí iṣẹ́ tá a ṣe láyé tá a padà lọ ṣe torí pé ẹjọ́ tí gbangba dẹkùn tí kedere yóò bẹ́ wò ni ẹjọ́ tí tèmi yóò tẹ̀mí lẹ́rù tẹ́nìkan ò ní dìkun ẹjọ́ tá a padà tá a padà rojọ́ bá a ti lò gbésí ayé wa fọ́ba Elédùmarè ni àì ẹni tó bá fẹ́ tàn gbésí ayé ojú wo ló fi b'Élédùmarè ẹni tó bá fẹ́ tàn lò gbésí ayé kí ló fẹ́ sọ fọlọ́wọ́n bá tó da torí pé iyẹ̀pẹ̀ ni wá erùpẹ̀ ni wá á sì padà di erùpẹ̀ ẹ rántí ọjọ́ àtisùn ẹ rántí àtúbọ̀tán ẹ rántí jọ́ tí gbangba ó dẹkùn tí kedere á padà bẹ́wò ẹ rántí àrọ́mọdọ́mọ yìí torí pé ń gbà mí ọ̀pọ̀lọpọ̀ ìjìyà táwọn ọmọọmọdọ́ ń ṣètò pọ́n padà jẹ nínú ẹ̀ òun ní pé àwọn bàbá wọn ti jẹ èso àjàrà tí wọ́n ń padà kan àwọn ọmọ ẹ̀tọ́ ń ba ayé jẹ́ lónìí ẹ̀tọ́ ń bàlú jẹ́ lónìí ẹ̀tọ́ ń borí èdè jẹ́ lónìí ẹ̀tọ́ ń ba ẹbí jẹ́ lónìí ẹ̀tọ́ ta fi ń bára wa lò òun la fi bára wa lẹ́pọ̀ tá a bára wa yìí ẹ̀tọ́ tá fi ń bára wa lò òun la fi ń bára wa láyè tá wà yìí òkùnkùn òkun níkùn kó nínú mọ̀mọ́nú ìwọ náà gunú ara rẹ ta ló ń tàn jẹ ìwọ náà bára rẹ sọ̀rọ̀ ta ló ń fẹ̀kan tọ́ná fún jẹ ìwọ náà bára rẹ sọ̀rọ̀ ta ló ń fi ẹ̀bẹ̀ èyìn ta ló fi ń jẹ níṣu ta ló ń parọ́ fún ta ló ń ṣèké fún ta ló ń ṣàbòsí fún ta ló ń hùwà kèéta sí ta ló ń hùwà tí ò dá sí torí pé ọlọ́run bá sọ fún wa nínú ìwé mímọ́ wípé ẹ ṣe déédéé ẹ ṣe dáadáa ẹ ṣe dọ́gbadọ́gba gbogbo déédéé gbogbo dáadáa gbogbo dọ́gbadọ́gba tẹ̀ ẹ bá ṣe ẹ jẹ́ ó kárí ilé ẹ jọ kárí oko ẹ má hùwà ẹlẹ́yàmẹ̀yà ẹ má hùwà àwọn tèmi rèé ẹ má hùwà àwọn tọ̀rọ̀ tèmi rèé àwọn ilé ni màá ṣe fún àwọn tí màá jẹ́ kó mọ sírì ibi tí màá jẹ́ kó ṣe sírì mi ì gba ti lágbájá mi ò gba ti tàmẹ̀dò mi ò gba ti làkàṣègbè àwọn ti tèmi rèé ibi tí màá ṣe dèrè dédé tá a bá ṣe dáadáa tá a bá ṣe dọ́gbadọ́gba tá a bá ṣe ẹja jọ kárí ilé ẹja jọ kárí oko káwa jáwọ́ kúrò nínú ìwà ẹ̀gbin kúrò nínú ìwà èérí kúrò nínú ìwà èébú kúrò nínú ìwà tí ó bá tìyàn jẹ́ kúrò nínú ìwà tí wọ́n ṣe pé á padà máa sọ ẹni tó ti ga tí ó padà sọ di ẹni ẹni tó ń jẹ́ ẹdun arinlẹ̀ tá a padà wá sọ ẹni tí ò tiẹ̀ họwọ́ họrí tá a padà sọ di ẹni tí ò tiẹ̀ hání nǹkan mọ́ rárá ọ̀pọ̀ ló yẹ pé gbogbo ìwà ẹ̀b ìbàjẹ́ táwọn èèyàn ń wù lónìí òun gbọ́ lọ́wọ́ nù ẹ́ pé òun ló padà ṣe okùnfà fún yálà ó fi owó bá tèèyàn jẹ́ ni yálà ó fi ẹ̀tàn bá tèèyàn jẹ́ ni yálà ó fi ọ̀rọ̀ ẹnu bá tèèyàn jẹ́ ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà abẹ́ ìtàn náà ni yálà ó tùyàn jẹ́ látara ìwà rékèrèkè yálà ó látara owó tó o ní yálà ó tùyàn jẹ́ látara ọ̀rọ̀ tó mọ̀ ọ́ sọ yálà ó tùyàn látara ọlá tó la máa rọra ṣe o torí pé olówó lónìí àwọn kan ń bọ̀ tí ó padà ní lọ́la torí pé olówó lónìí àwọn kan ń bọ̀ tí ó padà ní lọ́la torí pé mọ̀rọ̀ sọ lónìí àwọn kan ń bọ̀ tí wọ́n padà mọ̀rọ̀ sọ jù ọ lọ ló bá dọ̀la ẹ má èyí ìjà tan ara wa jẹ mọ́ èyí já fẹ̀kan tanná fúnra wa jẹ èyí já ba tèèyàn jẹ èyí já ṣe kéèta ọmọ làkejì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀tàn ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀tàn ni torí pé ta bá tanra wa títí títí títí títí títí àwa náà la padà bọ̀ torí pé tí ìdí bá ti jẹ tán tó nídìí òun ni ó padà da ọwọ́ ìpẹ́lẹ̀ aráyé ń bá ní ńlá ayé ò bá ní ńlá tẹ̀jẹ̀ gbogbo àwọn tí wọ́n ń tàn án tí wọ́n ní wò ó ṣe báyìí wò ó ṣe tọ̀hún ẹ̀tàn jẹ́ nìyí wọ́n ń tàn án ni torí pé tí ìdí bá padà bàjẹ́ tán tó nídìí òun ni ó padà dá o má gbọ́ tìyàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ ló wá ṣe padà alẹ́ ní báre tún ni wọ́n wọ́n sọ bẹ̀m̀bẹ́ fún yẹn kó ba lè sáré wọ́n sọ bẹ̀m̀bẹ́ kéèyàn ba lè múra sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ máa tọ̀yàn jẹ́ ló ń tiẹ̀ ìwọ kó ya alẹ́ ní báre ya ya ọ̀tá alẹ́ ní báre ń tiẹ̀ ṣé wọ́n tó fẹ́ jẹ́ nìyẹn torí pé gbogbo tó o bá ti ṣe pátá Olódùmarè ó padà béèrè lọ́wọ́ rẹ̀ má ya alẹ́ ní báre má ya ọ̀tá alẹ́ ní débi ayọ̀ má ya ọ̀tá alénìkan bí oríire yá ọ̀rẹ́ tó ń padà fani lọ́wọ́ sókè yá ọ̀rẹ́ tó ń padà múni lọ́wọ́ sókè yá ọ̀rẹ́ tó ń padà sọ ẹni tó ń padà sọ ẹni tó ń padà sọ ẹni gíga ọ̀rọ̀ láti inú ìtẹ́ ó ń ké sí ìwọ tó ń lo ẹ̀tàn ọ̀rọ̀ láti inú ìtẹ́ ó ń ké sí ìwọ tó ń tutọ́ dúdú tó ń tu itọ́ funfun síta tó wá ń fi dúdú sínú ọ̀rọ̀ láti inú ìtẹ́ ó ń ké sí ìwọ tó ń ba tèèyàn jẹ́ látara owó tó ní látara ọlá tó ní látara ipò tó ní tó wá ń fi ìwà ẹ̀tàn tó wá ń fi ìwà ẹ̀tàn tó fi ń bá wọn lò tó bá yọ síta á dàbí tiwa ní kọ̀rọ̀ àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí ni àṣewúrẹ́ kú ara fò ẹ má fẹ̀tàn gbáyé ẹ má fẹ̀tàn lùgbà ẹjá fàlàáfíà lọ́gbà ẹjá fàlàáfíà lòlẹ̀ ayé jẹ́ńtátọ́mì díẹ̀ náà bàǹgbè sókè lápọ̀ ọ̀hún. ẹ káàbọ̀ padà àkórí ọ̀rọ̀ wa tá à ń bára wa sọ lọ́sẹ̀ tòní òun ni pé ẹ̀tàn ti padà sọra rẹ̀ di ohun tó kárí ilé bí aṣọ oníṣúgà lónìí ó bẹ̀rẹ̀ látòrí ìwọ ó bẹ̀rẹ̀ látòrí èmi òkùnkùn oníkùnkùn nínú kó nínú máa mọ́nù ronú rẹ̀ wò ta ló ń fẹ̀tàn bá lò ronú rẹ̀ wò ta ló ń fẹ̀tàn jẹ bá ṣe ronú rẹ̀ wò ta ló ń fi itọ́ dúdú tó ń fi sínú tó wá ń tu funfun jáde fún ta ló ò nígbàgbọ́ sí ta ló ò ta ló fi ọkàn rẹ tán ṣùgbọ́n tòun bá fẹ́ tán lò gbogbo àwọn kéékèèké tá a kọbi ara sí i òun ló padà ká bára wa níbi tá a bára wa yìí orílẹ̀ nàìjíríà ìlú ògo omi ìlú ọ̀làmí ìlú tó ń ṣàn fún wàrà àti oyin táwa padà sọ́ra wa di ọmọ ẹlẹ́ran tó ń jẹ eegun táwa padà sọ́ra wa di ọmọ aláṣọ tó ń padà wà kísà ṣíbi tá a bára wa dé náà nìyẹn olórí ń fẹ̀ pọ̀ntàná jẹ fún ọmọlẹ́yìn ọmọlẹ́yìn gan òtí ẹ̀gbọ́n lórí gbà àwọn gan tan olórí wọn fúnra wọn àwọn olórí ẹ̀sìn tá a tún wò pé a tún máa fi ṣe àtẹ̀gùn lọ́sọ́ba elédùnmarè àwọn gan tún tàn wá kò wá tán báyìí ibo là ń ba yé lọ ayé ń sáré lọ àṣẹ ń tọ̀ bẹ́ẹ̀ sì láyé bá jọkànjọkàn ń bọ̀ tí gbogbo ohun tá a bá ṣe pátá tá a padà jèrè ìṣẹ̀wà fẹ́rẹ́dùnmarè ẹja nínú ìwà ẹ̀tàn torí pé ẹ̀tàn ó ń padà tọ́ni jẹ ni gẹ́gẹ́ bí tẹ́tẹ́ bó ti máa ń tèrè ọ̀rọ̀ láti ní ìtẹ́ kò ní jù báyìí lọ fún ọ̀sẹ̀ tòní ẹjá kọ́ọ̀dì ẹjá tún jẹ́ ẹjá tún jẹ́ ẹtí jẹ́ àjọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àánú ọlọ́run ọba tí ò ní tán ẹ̀yin fẹ́ kàn sí mi lórí ọ̀rọ̀ kan àbí méjì tàbí fẹ́ ṣe ìpolówó ọjà ẹ má tún wá gbé pé màá tún máa ṣe ewì fún àwọn olólùfẹ́ yálà ń ṣọjọ́ ìbí ni tàbí ìgbéyàwó àti àwọn kan tó jọ mọ́ ayẹyẹ bẹ́ẹ̀ èyí lè kàn sí mi lórí ẹ̀rọ WhatsApp zero nine zero seven five six seven four two one four lẹ́ẹ̀kan sí zero nine zero seven five six seven four two one four orí WhatsApp mi nìyẹn ẹ̀rẹ̀ tún lè pèsè màá dá yín lóhùn pẹ̀lú àánú Ọlọ́run ọba kára láyọ̀ ká pàdé ní rè ká má ṣe olódìlẹ́yìn ara ẹ má gbé mi máa ń sọ fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ pé ká ṣe jẹ́jẹ́ ká ṣọ́wọ́wù ká sẹ̀ ká dẹ̀ ṣọ́rọ̀ sọ. So torí gbogbo ta bá ṣe nìkan sọ̀rọ̀ tó ní padà tó bá dọ̀la o àgélé tó ṣe jẹ́ ikú ń pa abẹ́rẹ́ tàṣí ọ̀pọ̀lọ́ tóun fojú wọn jọra ẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹjẹ́ àṣeré kó bọ̀ àlẹ́ ẹgbẹ́ apáta gbòròǹgò ní ẹjẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run ní pàdé ó dìgbà kọ́nu ká pàdé assalamu alaikum.